chief ní pé àwọn fẹ́ kí n máa takò <laughs> that is how the dream goes. there is something behind it. wàá lè wá ẹdìyẹ tó yẹ tó gbàgbá ẹdìyẹ tẹyẹ gbàgbá. sorry i'm confused o ẹdìyẹ tẹyẹ gbàgbá. àbápọ̀ tí o mọ̀ ṣe fọ́ọ̀rọ̀ ẹgbẹ́ o mọ̀ ṣe. will avoid pregnancy for my wife. nínú ìṣe dàgbà tó yìí wọn ò ní ọgbọ́n kan sórí ìṣòro tó lè lù wá sínú ẹ̀. ó ti rí kankan o ah, part one mo sì wá mo sì mi lọ bí sísìn fíìmù lómi wò. young man. yes. young man. your name you don spoil. How the já fúlàjì ẹ láì ṣe ìwà iná tẹ́ máa lọ ságbede méjì ọ̀run àtàyè iná ṣọ́ọ̀tì ṣòkòtò àti sígílẹ̀tì pẹ̀lú tapoli tẹ́ dàbúrà iná lẹ́wọ̀ lọ. I said I'm sorry. What do you want me to say? I said I'm sorry. Ara ẹ̀ o gbọ́dọ̀ gbà. In fact, you are my in-law. <laughs> Irọ́ sórí òwò àmọ́ ìyá rẹ̀ ni you don't know your value. Èsùn kò fẹ́ ní ayé kí mi ní ṣe fún ọ. Ògún rè may make him out to lábẹ́rẹ́ me. ask about me. Àti pé kéèyàn lo rọ́bà dáàbòbò àbí kéèyàn lò ó ká tó ń sọ yìí kò kì í ládùn tó káwọ́ káwọ́. Don't push me. If you push me, me too, I go push myself. Tí wẹ́n kú bẹ́ẹ̀ ṣe wáyé, ìjọ́sìn ni àgbàyà onídọ́sìn ni. Àbí bẹ́ẹ̀ kọ́, ṣebí kan tó ń wù mí ló ń wù yìí. Nítorí èmi ṣe sọ fún ẹ pé lọ that's the only solution. ẹ̀yin ni èwo ń sìn ìjàyè nìkan ó ní medical doctor ta ni ní gbogbo ìlú yìí. dókítà Jaiye. àìrí. fine. ìwọ àyọkà yìí ó ń ṣe èèyàn burúkú ni ẹ ó tọ́ ni mo sọ fún ẹ. Are you telling me I cannot read what is here? You are a pharmacist, not a doctor. ẹ ṣe kí wo sẹ́nu. ṣé èmi fọ́ fún ọ ni lọ́sùn kí ló ní olóyún ikú nígbà ilé ẹ̀kẹ́ tí akíyàwó rẹ̀ kó sí nígbà tó ti pè kọ́rùn ló ẹ̀ka àti mọ̀ fún. kò sí wàhálà jágbe abí tó bá bí ẹ̀dá. òkú òkú òkú ẹ̀fù jẹ.